الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث السابع والأربعين وأربعمائة وعن أنس رضي الله عنه قال خطب رسول الله صلى الله عليه وآله وسلم خطبة ما سمعت مثلها قط فقال لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا قال فغطى أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم ولهم خنين متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن كالضرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم رواه الترمذي وقال حديث حسن صحيح وعنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرقا ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا تفاضت عينا متفق عليه àwọn ìgbà wáyé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wa wọn alágbọn ṣe sunkún a sì ṣàlàyé síwájú pé nínú àwọn ṣe olóore eléyìí tí Allahu Azza wa Jalla ṣe ń fẹ́ ká máa ṣe nínú àwọn àwà tó dáa tó ń tọ́ka sí gbàgbọ́ òdodo èyí tí Ọlọ́hun fẹ́ ká máa wù lọ́nà ní ká máa sunkún nítorí ìbẹ̀rù Allah. ẹ̀gbàwọ́rọ̀ alákọ̀ọ́kọ́ lónìí òun wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu qala. خطب رسول الله صلى الله عليه وسلم خطبة Ànábì ṣe ìbánisọ̀rọ̀ kan ما سمعت مثلها قط tó ṣe pé irú ìbánisọ̀rọ̀ mi gbọ́rù rẹ̀ rí mi gbọ́rù rẹ̀ rí mi gbọ́rù rẹ̀ nípa ẹni tó kó sínú mi gbọ́rù rẹ̀ rí nípa bí àwọn gbólóhùn tí wọ́n fi bá ní sọ̀rọ̀ ń bẹ ti le tó àbí bó ti rọ̀ tó àbí ìgbọ́rú rẹ̀ rí nípa irú ẹ̀rù kọ́ dábàá ni ní ìgbọ́rú rẹ̀ rí láṣẹ nǹkan tí Anas ibn Malik radiyallahu anhu tí ń tọ́ka sí ń bí ni pé èmi ìgbọ́rú rẹ̀ rí o nípa tó kó sínú àti ẹ̀rù tí ń dábàá ni mi gbọ́rù rẹ̀ ni. tọ́ anábì wa sọ pé law ta'lamuna ma a'lam tó bá rí pé iná àmàrú nǹkan tí mo mọ̀ ni la dahiktum qalila wa la bakaytum wọn bá díẹ̀ lè bá fi máa rẹ́rìn ẹ bá máa wá sunkún lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n gbà táwọn ọ̀marun tí Ànábì sallallahu alaihi wasallam máa ó mú kọjá pé rìn tiwa ló ti pọ̀ ju ẹkún wa lọ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ wo lè rántí ìgbà tó ń bẹ̀rù Allah tó ń wá sunkún nínú ìgbésí ayé rẹ̀ tí ìjẹ́pá na àbíjẹta lọ nínú gbèsè ayé eré ìdòsíkò ti bẹ̀rẹ̀ tójọ́ mẹ́ta ó rántí ìgbà tó ṣe ìrántí Allah tómijé wá dà lójú rẹ̀ rí torí ẹ̀ ńgbà tó ṣe pé àwọn òní máa ronú tánàbí sallallahu alaihi wasallam nímà nípa rẹ̀ iná ló fà á tó fi jẹ́ pé ẹ̀rín ló pọ̀ jù nínú ọ̀rọ̀ tiwa àfi bí ẹni tí wọ́n ti fi lọ́kàn balẹ̀ nípa àtúbọ̀tán rẹ̀ tó bá yẹ kó àwọn náà bá ní ma irú ètò ànábì sallallahu alaihi wasallam níní ẹkùn wà bá pọ̀ ẹ̀rín wà bá máa ń bà tó ń fi rẹ́rìn àárín tàkìtì àárín pariwo àárín máa já só ẹlòmíì rẹ́rìn rẹ́rìn títí só ní jábọ́ǹdì rẹ̀ níbi tí ẹ̀rín yẹn tó mólómi dé tó bá pé irú níta nàbì sallallahu alaihi wasallam mà làwa náà mà ẹ̀rín wọn ọba dínkù máa bó la ti fẹ́ sọ̀rọ̀ àwọn olódò tí ọ̀dà kàn Anas ni gbàdá nàbì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ ya wọn sàhábà nàbì sallallahu alaihi wasallam wọn bá dá wa bójú tó ní kálukú ń hù. <laughs> nítorí pé tí wọ́n ti pàkíyèsí àwọn sọ̀hábà ẹ̀kan náà lẹ́rìí tí wọ́n yí padà. yàtọ̀ sáwọn èèyàn lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan dàrú tó gbàjú tó fọ́jú pọ̀ wọ́n máa pè wọ́n lọ sídìí ẹbẹ̀rù Allah ìgbà náà ni wọ́n tún máa hùwà sá ẹ máa bẹ̀rù Allah ìgbà náà lọ́pọ̀lọpọ̀ máa hùwà orí bú. wọ́n pàkíyèsí wọn pé tó bá gbèrú tí mo mọ̀ lẹ́yìn náà bá mà ẹ bá sunkún pọ̀ ẹ̀rín yín ìbá kéré tó ń ti pé wọn ò márùn dánàbì sọ̀rọ̀ alaihi wasallam màmá àmọ́ pípa kíyèsí wọn lọ sídìí pé ẹ̀rín kọ́lọ́rọ̀ gbà ó yẹ kẹ́ ẹ máa sunkún ni ẹ̀kan náà wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní sunkún wọ́n sọ pé kọ́kọ́ fi yẹtọ́ bá rí báyìí náà làwọn náà gbọ́ yìí tó bá yẹ pé runta nàbì sallallahu alaihi wasallam màmá làwọn náà bá mà ní ẹ̀rín wa ọba mà níwọ̀n bá ẹkún wa ni ọba pọ̀ láti gbọ́n sẹ́kùn ń sun ni àbí ẹ rí i pé látàrí bí nǹkan ilé ayé ti sẹ́ńtà yìnrìnyìnrìn níwájú àwọn èèyàn lónìí wọn sábà ka ìjọba ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wọn kà kún lọ́mọ títì wọn kà kún lọ́mọ títì ẹnìkan pé kí n máa sunkún kí ló dé ọmọ òun ló kú ni àbí ìyá tàbí bàbá òun abówó lọ́sọ̀nù Allahu akbar ìdí inú tá à ń fi sọ pé ọkàn àwọn èèyàn ti le jù ní ìsìn ọkàn wọn le sí ti Allah wọn ò fẹ́ràn ẹ̀sìn bíi ti wulẹ̀ ó kéré mà wọn ò fẹ́ràn ẹlẹ́dàá wọn gan rárá rárá tó bá ṣe kí ẹ máa ronú tí mo kọ bùkátà kásẹ̀sẹ̀ ma nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ròyìn fún wa kó ma òdodo ni aburú sì ni torí pé téèyàn bá sọra sílẹ̀ tí aburú tó bá fi lè rápálá dọ́dọ̀ èèyàn yóò kó yàn lápò tán lọ sínú náà jahannama ni. báyìí pé ẹ bá marun tí mo mà nírú aburú tí ń bẹ bàbá pé kí ni ń pa yín lẹ́rìn ẹ̀rín yín ọba máa ń wọ̀n bá. eléyìí túmọ̀ sí wípé kò sí tàbí ṣùgbọ́n tó bani lẹ́rù ọ̀pọ̀ ó tó gbọ̀nyàn lẹ́kún kó máa pààyàn lẹ́kún kéèyàn máa sunkún ẹ jẹ́ á kíyè o ẹ jẹ́ á kíyè sára wọ́n nígbà tí àwọn sọ̀hábà gbọ́rọ̀ ìta ìgbọ́rọ̀ ìwọ́n dọwọ́ bojú nítorí pé sọ̀hábà èso ń kárí mi èso ń kárí tá a pé um, eléyìí sunkún tọ́ náà sunkún kí ló dé tẹ́yìn ò sunkún èèyàn méjì péré láàrin jẹ́máà. nítorí pé sọ̀hábẹ́ tó sọ pé wọ́n wá ń rí táwọn sọ̀hábà dọ̀wọ́ bojú tí wọ́n ń gbọ́ híhu wọn òun náà ń tọ́gbà lérò ni pé àwọn pọ̀ nínú wọn kì ṣe gbogbo wọn nítorí pé kò lè ṣe náà kí gbogbo èèyàn náà wá kẹkún mọ́lẹ̀ naa ṣùgbọ́n gbogbo wọn nídàjọ́ pé wọ́n sunkún. àdìsí nínú nǹkan tí ń tọ́ka sí òun náà ní kí ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ o kí ẹ sọ́ra sílẹ̀ fúnlé ayé ìgbà tó bá ṣe bẹ́ẹ̀ kò sí ẹnìkan bí ìbá sórí ara rẹ̀ nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ òun náà ní kíkẹ́ jẹ́ ni tó ṣe pé ẹ máa sunkún látàrí ìbẹ̀rù nínú ẹ̀kọ́ tó tún wà ń òun náà ni wípé gbogbo bó ti lè wù káwọ́ gbìyànjú láti mà nípa àwọn nǹkan eléyìí téèyàn á máa marú rẹ̀ nínú ẹ̀sìn alìsìlám tí máa mú kéèyàn túbọ̀ dúró ṣinṣin kéèyàn ó sì jìnnà sáwọn nǹkan tí kò tọ́ tí ò nídìí ẹ̀sìn yìí báyìí gbogbo bó ti lè wù ká gbìyànjú tó lórí àti marú àwọn nǹkan wọ̀nyí wájúwájú láàmú bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam torí ó sọ pé law annakum ta'lamuna mithla ma a'lam tó bá jẹ́ pé yín náà mọ̀rú nǹkan tí mo mọ̀ law ta'lamuna mithla ma a'lam tó bá sì kẹ́ ẹ̀ mọ̀rú tí mo mọ̀ ó túmọ̀ sí pé àwa náà lára a lè mà ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá mà yóò kéré púpọ̀ sí ní táwọn aránṣẹ́ Allah táwọn mà tẹ́lẹ̀ bá yé wa ajẹ́ ike àìkò rí ọ lẹ́ni tó sorí kọ́tọ́ dákẹ́ pẹ̀lú ẹkún sísun tó fi jẹ́ pé gbogbo ògbà lọ́dọ̀ ti ọjọ́ gbogbo bí ọdún ni ayọ̀ pọ̀rọ̀ lórí irọ́ àmì ni lórí pò nímà nípa ẹ̀sìn ọlọ nítorí tó bá nímà nípa ẹ̀sìn ọlọ kí la fẹ́ sọ pé ń dọ̀nù kí la fẹ́ sọ pé ń gbé ọ tó fi ń gbé ọ ṣubú oníkàlùkù wa kó kíyè sára ọ ìpèníjà ńlá lélẹ̀ a ti mọ̀ pé àwọn ewu wà àwọn aburú wà ewu àti aburú yẹn ó sì lè pọ̀ ju nǹkan tí ò séwu tí ò sáburú ń bẹ lọ ìgbà tá a ti mọ̀ pé ètò burú lọ́fẹ́ pọ̀ jù táwọn ò sì mà nípa rẹ̀ ó yẹ ká pọ̀ níbẹ̀rù Allah torí kí wọ́n lè bá wo gbogbo ẹ̀ mọ́ wa lára kátàrà bẹ́ẹ̀ ká sórí rẹ̀. tọ́ ẹ bá sunkún pípọ̀ ẹ bá sì rẹ́rìn díẹ̀ àdìsí ń fi hàn wá pé ká sunkún kọ́tà kò fi hàn lọ ká rẹ́rìn kọ́tà kò fi hàn lọ ṣùgbọ́n nǹkan tá a ti ti kàn kọ́ wa ni pé ẹkún ló yẹ kó pọ̀ ju ẹ̀rín wa lọ ìdí abájọ òun náà ni pé n ti ń jẹ́ aburú pọ̀ ju ìtọ́jẹ́ dáadáa lọ. tọ́ onífọ̀gọ́pọ̀ asxaabu rasulillahi sallallahu alayhi wa sallam wujuhahum wọ́n láwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam wọ́n bá da nǹkan bójú wọn bọ́wọ́ ni wọ́n dà bójú ni bí nǹkan míì ni wọ́n yànnà náà rẹ̀ walahum khanin táǹsì ń gbọ́ híhu wọn ó túmọ̀ sí pé kò sí ní tó burú kẹ́ ẹ sunkún kẹ́ ẹ sì hu kẹ́ ẹ ìgbà tí ìgbà ti ṣe pókú lẹ́ ń sunrú rẹ̀ lé lórí. bá a ẹkún mọ̀ ń bẹ̀rù Allah ẹkún mọ̀ ń rawọ́ rasẹ̀ sí i kọ́ dákun kó gbàdúrà mi kó má sọ mí sílẹ̀ ní gbàǹdùkú láì jẹ́ kó ṣàánú mi ọwọ́ ń béèrè ọwọ́ ń sunkún kò sí ní tó burú mbẹ ọ̀dà púpọ̀ torí rẹ̀ tí a bá wá wò ìgbà tí wọ́n fi hàn wá pé àwọn sàhábà wọ́n fọwọ́ bojú wọn wọ́n ń sunkún à ń gbọ́ híhu wọn eléyìí èsì ẹkún tí wọ́n ń sun lórí òkú ni ò ṣe jẹ́ mùsíbà ni ò ṣe jẹ́ ntí ọ̀tọ̀. torí innal mayyita la yu'adhabu bi buka'i ahlihi alayhi dájúdájú òkú wọn máa fìyà jẹ nítorí ẹkún eléyìí táwọn èèyàn rẹ sun lórí ẹ a sì ti rí ipá nàbì sallallahu alaihi wasallam náà omijé ń dà lójú ẹ̀ ó sì lọ́kàn ń bàjẹ́ nígbà tí ọmọ rẹ̀ kú Ibrahim ajẹ́ pé ẹkún tí wọ́n gbà lérò pé a máa kó bòkú nínú sàárè rẹ̀ kìí ṣe ẹkún mọ dákẹ́ mo sorí kọ́ pẹ̀lú ẹ̀dùn àmọ́ tó ṣe pé omijé ń dà lójú mi rárá o èyí tó ṣe pé wọ́n gbà lérò òun náà lẹ́kún tó ń sun tó ń pariwo ẹkún tó máriwo dání eléyìí tí wọ́n bá sun torí òkú ńkọ́ òkú ọmọ ti torí rẹ̀ rí yàrá. ilé ìjẹ́bù ti ṣe nje ǹjẹ́ à ń pe gbogbo wa lọ sídìí ká jẹ́ kí ọkàn wọ́ọ̀rọ̀ ká sì mẹ́sẹ̀ jẹ́ ẹni tó ṣe pé máa wọ́wọ́ ọmọ nǹkan ilé ayé jù nítorí pé tọkàn ọba rọ̀ tó sì wọ́wọ́ ọmọ nǹkan ilé ayé jù nítorí ó tó rántí Allah dípò kọ́ máa wá sunkún torí pọ́ rántí rẹ̀ ọkàn wa ń bùkátà kọlẹ̀ oníkálukú ń bùkátà kó ṣe nǹkan tí ó jẹ sábàbí tọkàn rẹ̀ tí ó fi lẹ̀ nítorí pé tọkàn ọba lẹ̀ kò sí bí àwọn nǹkan tá à ń sọ nípa wípé kájẹ́ ni tí rántí Allah tí wọ́n ń sunkún tómi jẹ́ ń dà lójú ẹ̀ tọkàn ọba rọ̀ èyí bẹ̀rù Allah à ń bùkátà kọkàn kọ́nà ẹlẹ́dàá kó ṣàánú wa kó jogún ọkàn tí ó máa bẹ̀rù Allahu fún wa ahọ́n tí máa ti Allah àwọn ni à ń bẹ kọ́nà ọba ẹlẹ́dàá kó fún wa. ọba sun tí ó jẹ́ so eléyìí wọn ò ní sọ wípé ó nítorí pé owó a máa sọnù tá a sunkún ọmọ ọmọ a máa kú tá a sunkún bákan náà aburú a máa ṣẹlẹ̀ sí dúkìá rẹ tó sunkún gbogbo eléyìí kò yọ nínú islam kò yọ kúrò nínú wípé ọjọ ahlu sunnati wal jamaa lópin ìgbà tí èèbá ti ṣe pókù tó kú fún yín ló ń sunkún fún tó bá ti sunkún bẹ́ẹ̀ lórí òkú fa anta min ahlil bid'ah alákòóbá ti sálámà nítorí pé tó bá ti sunkún bẹ́ẹ̀ lórí òkú kí ló ṣẹlẹ̀ sókù wọ́n máa fìyà jẹ o. innal mayyita la yu'adhabu bi buka'i ahlihi alayhi ládájú òkú wọ́n máa fìyà jẹ nítorí ẹkún àsunho táwọn èèyàn rẹ̀ ń sun lórí rẹ̀ tọ́ tẹ́lẹ̀ ìjọba àdìsí tó tẹ̀lé léyìí báyìí wọn náà ni hadithu abu huraira radiyallahu anhu wọn náà nàbí sallallahu alayhi wa sallam sọ pé la yaliju an-nara rajulun baka min khashyati llahi hatta ya'uda al-labanu fi ad-dar' ó ní kò ní wọná tani ẹnìkan ni tó sunkún. nítorí ìbẹ̀rù Allah ẹni tó sunkún nítorí ìbẹ̀rù Allah kò ní wọná títí àyàfi tí wàrà tá a fún lọ́yàn obìnrin bá lè padà gbogbo àròlé ayé yìí tẹ́ bá mú wa sóṣèṣì ibi tó ti jáde padà abẹ padà abo sọ padà lánàá ni kò ní padà eléyìí túmọ̀ sí pé mustahil ntí ò ní ṣẹ ò ní pé yọ wọ́n náà torí kíni nítorí pé ó sunkún nítorí ìbẹ̀rù Allah walakin kíyèsí ẹni tó sunkún nítorí pé ó náà sọ pé ó ń bẹ̀rù Allah ó káfíìr ó jẹ́ mushrik ó jẹ́ fasiq fiskun yukhriju minal àwọn àwọn yẹn tó bá sunkún sun ara rẹ̀ ni tó bá sunkún sun sórí ara rẹ̀ nítorí pé àwọn kèfèrí tẹ rí yẹn wọn à ní gbẹ̀sìn tiwọn wọn ò ní gbẹ̀sìn wọn èyí tó bá ṣe tó bá ní í ṣe pẹ̀lú owó á sọ pé ó dáwó nù èyí tó bá ṣe tó ní í ṣe pẹ̀lú káfara ṣe á sọ yí kékeré ni ọ̀ngbára gbóná lórí irọ́ nítorí pé nǹkan tí máa jẹ́ kí ṣe ọ̀dà òun náà ni al-iman kò ní. wọ́n ní tí èèyàn bá ti jẹ́ ẹni tó ṣe wípé ó sunkún nítorí ìbẹ̀rù Allah kò ní wọná lakin bi sharti an yakuna musliman agbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wala yumkinu an yakuna musliman illa idha kana mudawiman ala ada'i af'ali al-ibadat kò lè jẹ́ mùsùlùmí àyàfi kó jẹ́ tó ṣe ipò dún ní máa jíjọ́sìn fún Allah kìí ṣẹni tí ń kàn forúkọ lásán jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí ti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n láròjinlẹ̀ wọ́n ya káfìrì. agbọ́dọ̀ jẹ́ ọjọ́ pé ọgbà Allahu gbọ́ ó sì ń sìn wọ́n wá ní tó o bá fi lè sunkún látàrí ìbẹ̀rù Allah ò ní wọná. àyàfi tí wàrà tá a fún ní ọyàn obìnrin ọba lè padà sínú ọyàn yìí tó bá tiẹ̀ jẹ́ pé àwọn ẹranko dábàá gan ni bí àgùntàn bí ewúrẹ́ iná la fún wàrà lára rẹ̀ ntọ́dájú òun náà ni wípé wàrà fun a fún lára rẹ̀ yẹn ó ti di àfúngbé tí ò ní ṣe dá padà sínú ọyàn mọ́ ìgbà tí wọ́n sọ o ti sunkún nítorí ìbẹ̀rù Allah ò wana wọná ó túmọ̀ sí wípé ìgbà tí wọ́n ṣe sí ọ̀jẹ́ni tó ṣe ipò tún padà kúrò nídìí nǹkan tó ti ti torí rẹ̀ sunkún ó ń sunkún ní gbogbo ìgbà nítorí ìbẹ̀rù Allah ó sì ṣe Islam lójú méjèèjì nítorí pé mùsùlùmí ni wọ́n ó túmọ̀ sí wípé. inú ò ní jó ọ nítorí pé ojú tá a fi sunkún kò gbọ́dọ̀ tún jójú tá a gbé wọn náà jahannam pàápàá jùlọ ẹkún tá a fi sun a fi sunkún ni nítorí ìbẹ̀rù Allah irú àwọn wọ̀nyí òun náà ni wípé wọn ò ní jẹ́ni tí ó tún padà máa kábàámà tí ó jẹ́ni tí ó ibú eléyìí pàtàkì púpọ̀ kọ́ ọ mà tó o bá ti lè sunkún nítorí ìbẹ̀rù Allah iná ó ti dè wọ fún pé kó jó wọ dírámà ò sì lè ṣe ìhàn àkèjì ẹni tí ẹ dánwò ń jọkàn darí wọn léèyàn wà lìjẹ náà <laughs> pékin sẹkùn rútọ bá wọn sùn abọ́ntàn rẹ̀ dànù eléyìí túmọ̀ sí wípé gbogbo ẹni tó bá ti sunkún tó sunkún rí nítorí ìbẹ̀rù Allah inú ò ní jó kò ní wọná. ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم eruku tó ṣe kó yíyàn lẹ́sẹ̀ látàrí wípé èèyàn gbé ìgbésẹ̀ àti jagun sójú ọ̀nà Allah sábà ti sọ pé fi sabilillah ìyẹn ni pé fi sabilil jihad litakuna kalimatullahi hiyal ulya wọ́n jáde nítorí àti lọ jagun sójú ẹ̀sìn Allah wọ́n sì jáde kó lè bá jẹ́ pé gbólóhùn Allah òun náà lọ ga ju gbogbo gbólóhùn gbogbo yòókù lọ. ẹni tó bá ti jẹ́ ike ẹsẹ̀ rẹ̀ koroko nígbà tí wọ́n wà lójú ọ̀nà àti lọ ṣe jihad àbí ẹsẹ̀ rẹ̀ koroko nígbà tí wọ́n ń ṣe jihad lọ́wọ́ ẹsẹ̀ rẹ̀ mú leyin lẹ́yìn ìgbà tí wọ́n ṣe jihad tán ẹfun nírò wípé eruku yẹn kò ní í pàdé lára rẹ̀ pẹ̀lú èéfín jahannam. eruku tó yí ọ lẹ́sẹ̀ nítorí pé ń ṣe jihad kò ní pàdé papọ̀ pẹ̀lú èéfín jahannam ni pé eruku náà ni èéfín jahannam ò ní kọjá gbára tiẹ̀ láéláé lẹ́kìn bí ṣọ́ọ̀tà ń sọkún náà mùsùlùmí pẹ̀lú mẹ́jẹ̀mú jẹ́ mùsùlùmí tó wá jẹ́ kéferì kékin nígbà tí èsì pé kẹ́yìn pọ̀ wọ́n kàn ń eléyìí jẹ́ tí ẹ̀tọ́ kan kò sọ̀sọ̀ tó jí láàárọ̀ ọjọ́ kan tó olóòṣè ìsìláàmù má sọ́ọ̀tì yá olóòṣè ìsìláàmù má àbáláyé táwọn bàbá ńlá rẹ̀ ṣe kú tí wọ́n fi jẹ́ ẹni tó ṣe kó ti ṣẹ̀ sáti wọ jahannam ìlọ́jọ́ lójú lo níwọ̀n náà fẹ́ máa ṣe kákíyèsára gbogbo ẹsẹ̀ tó bá ti kurukuri. Kuru nítorí kpọlọ jagun sójú ọ̀nà Allah èéfín jahannama ò ní jẹ́ tiẹ̀. ẹ rí i pé wọ́n lè fi jahannama ò ní nje tiẹ̀ nítorí kó lè bá a mọ nǹkan tá à ń sọ dáadáa. ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé a jẹ́ pé à ń bùkátà ká tún máa sunkún. pàápàá jùlọ níbi tí ò ti ní túmọ̀ sí kò ń ṣe kárí mi nítorí pé ká máa jẹ́ni tó ṣe wípé ó mójútó nǹkan yẹ kó mójútó yìí máa jẹ́ sábàbí kéèyàn sórí rẹ̀ ó mójútó wípé ìwọ ó ń sunkún nítorí ìbẹ̀rù Allah wọ́n lélẹ́yìn yóò jẹ́ sábàbí tó fi fi ní eléyìí pàtàkì púpọ̀ hadisi tó tẹ̀lé lẹ́yìn ó wá Abu Huraira radiyallahu anhu tó náà gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam hadisi àwọn èèyàn méje tó wọ́n máa bẹ lábẹ́ bòjì lọ́jọ́ tí ò ní kan àfi ti kí ni bòjì táwọn eléyìí ọmọ àwọn àánú rẹ̀ ń jọ gbé ndẹ̀rù kéya a ti fààyè lẹ̀ fún kálukú kọ́ sọ̀rọ̀ mhm. kọ́mẹ́rẹ́ pé tá a bá lọ tẹ́yìn ọ̀dọ́rọ̀ àríyànjiyàn pé tó bá kí wọ́n bí wá ní bá sọ àti bí yín. ẹ̀yọ́ ni bòójì Allah. wọ́n ní ìsígàgá bóyá ẹ̀ gbà. ṣé gàgà wọn máa ṣíwó yìí àbí wọn máa ṣí wọn máa ṣí òòjì ni wọn sì bòyàn ó ti gbà náà náà náà. ẹni tí ọba wà nínú àwọn méjèèjì náà sẹ́yìn rí njọ́ náà njọ́ ti lọ ti dé ẹ gbà <laughs> naam wọ́n ní abẹ́ al ẹni kí abẹ́ àga ọlá ọlá náà gbà torí pé àwọn tó bá ń túmọ̀ yẹn. yọ máa bẹ lábẹ́ bòjì Allah pẹ̀lú pé lábẹ́ àgọ́ ọlá rẹ̀ òun gángan láti ṣe tá a fẹ́ tajẹ́ pé ṣé ń bẹ lẹ́nu tiyín náà. olùkọ́ yé wa ìgbà sọ pé sab'atun yudhilluhum fi dhillihi yawma la dhilla illa kò sọ pé yawma la dhilla illa dhilla olùkọ́ yé wa sọ̀ntorí yawma la dhilla illa dhillu lọ́jọ́ tí ò ní síbò jí ká àyàfi ti Allah náà làwa ń béèrè wọ́n bójú yẹn pé lábẹ́ àgọ́ lábẹ́ bójú àgọ́ láàrẹ̀ kọ́kọ́ fagilé yìí kìí sùn ẹ wá wá wá. mi ń gbọ́. abojí bojí yẹn la fẹ́ mọ̀ ẹ wá sílẹ̀ ẹ kà túmọ̀ òkè ni bojí yẹn náà rárá ẹ gbà. wọ́n ní bojí tó ṣe é pé ọlọ́nìkan lọ́ ma bó ṣe rí ẹ̀yin sẹ́yìn ti rí ni because bẹ́ẹ̀ ṣe sọ ó dàbí gbàtà sọ kọ̀m̀brẹ́là yẹn dàbí àánú ẹ̀ tí rí bẹ́ẹ̀ ṣàlàyé rẹ̀ wọ́n ṣàpèjúwe rẹ̀ fẹ́yìn rí gba náà ẹ sọ̀rọ̀ ẹ dá sọ̀rọ̀ ń lẹ́yìn náà. eléyìí tí ẹ bá gbọ́ yorùbá nbọ̀nbọ̀jì náà ti wà. àmà ṣé kìí ṣe bòjì ògiri kan náà bòjì àwọn ilé tí ó wà ńlẹ̀ ẹ̀yìn ọ̀pẹ̀sẹ̀ wọn sọ pé léwà ń jọ gbẹ̀ǹdẹ̀ bẹ́ẹ̀ ní gbangba kìyàmù ni wọ́n wọ ọ́fíìsì wọn jáde wọ́n mú stapler wọ́n tún mú solid tape síbẹ̀ kàlà ẹ̀hẹ́n. Uh -huh. ẹkọkọ lọ mọ̀ yín pé kìí ṣe bòójì àgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wa ṣùgbọ́n tó gbà lérò pẹ̀lú bòójì òun náà ni bòójì tó jẹ́ ti ni ó ti wá níbo ni ó ti mórí wá awọ ọmọ àgbà yìí pé yẹn ń yọ ti èyí tí tó dá tọ́ wọ́n ní ẹni àkọ́kọ́ ni ìmáàmún ẹ̀ẹ́dìl nínú àti ọmọ abẹ lábẹ́ bojí Allah ìmáàmún ẹ̀ẹ́dìl sani ọba àtúmọ̀ eléyìí o ìmáàmún ẹ̀ẹ́dìl aṣíwájú ẹ̀sọ́ aṣíwájú onídéédéé irú àwọn aṣíwájú wò ganu. tọ́lọ́n bá ti kó nǹkan kan sí lábẹ́ gbogbo ẹni tí máa ti ń ṣe olùdarí lórí àwọn èèyàn kan kò bá jẹ́ olùdarí ìlú olùdarí ìpínlẹ̀ olùdarí orílẹ̀-èdè olùdarí ìhàbì kan ó tún jẹ́ aláṣẹ lórí ìyàwó àtọmọ àtàwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ nílé rẹ̀ ìmáàmù ìmáàmù yẹn nínú èdè lárúbáwá tó ń lò nínú ṣẹ̀ríà wọ́n ní al-imamatu imamatani al-imamatu imamatani wọ́n ní ṣíṣe lèmáàmù ìdáǹpè ní lèmáàmù méjì al-imamatu al-kubra wal ìmáàmù kékeré àti ìmáàmù ńlá ìmáàmù kékeré làwọn ẹni tí máa ṣíwájú wa nínú sọláàtì ìmáàmù ńlá òun náà ló lórí gbogbogbò fún gbogbo orílẹ̀-èdè Islam wọ́n rò pé yé wa ńgbà tó máa sọ pé ìmáàmù nàádìl olórí tí ń ṣe dọ́gba olórí tí ń ṣe dọ́gba eléyìí ọmọ abẹ lábẹ́ bòjì Allah lọ́jọ́ gbẹ̀ǹde lọ́jọ́ tí ò ní sí bòjì kan àfi ti Allah. ìmáàmù nàádìl olórí tó jẹ́ ẹni tó jẹ́ pé kéèké gbá kan bọ̀ kan nínú ẹni tó ṣe kò fi síbì kan dábì kan sí kèésì òrólé apá kan dápá kan sí ọ ń bẹ̀rù ọjọ́ tó ń ṣe olùbápàdé Allahu azza wa jal ẹlẹ́dàá wa eléyìí ìmàmún àdìl ọ̀pọ̀ tí sì ti máa fànù jánu wípé òun ẹni tó dúró dọ́gba lòun tó bá yẹ kó ń láǹfààní àti dé àyè ìjọba òun òun ó fi ṣíṣe dọ́gba hàn làbá rí i pé àbòsí iná ní fi ń darí àwọn èèyàn tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ kò fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn eléyìí túmọ̀ sí wípé bàbá pè ọ́ ní ìmáàmù nàádìl má dáhùn torí pé ìwọ ni ìmáàmù jáìr ìmáàmù jáìr olórí alábòsí irú àwọn olórí alábòsí yẹn òun náà ni tó bá dépò tán kò ní mẹ́nìkan àfàwọn ẹ̀yà rẹ̀ tó bá dépò tán yọ́ọ́ máa gbọ́ pé ni méjì ń jà látàrí àlàyé tọ́kan nínú àwọn méjèèjì ṣe fún un láì gbọ́rọ̀ ẹnu ẹnì kejì yóò sì ti máa dájọ́ pé ẹni tí ò tí ì wá rojọ́ rẹ̀ lọ́jẹ̀bi. àwọn eléyìí àwọn aṣíwájú alábòsí nìyàwó ọgbọ́dọ̀ jẹ́ aṣíwájú olùṣèdọ́gba tẹ́lẹ̀ ìbáyé báyá bá ń wá láyé lónìí a lè má ríru wọn a lè má ríru wọn nítorí pé àwọn onímọ̀tara wọn nìkan àwọn ẹlẹ́yàmẹ̀yà elédèmèdè ẹlẹ́sìnmẹ̀sìn tí máa mú wọn fi ọwọ́ lágbẹ́ nìkan lójú nígbà tí wọ́n sì máa káàdì jẹ lómi lórí ìmáàmún àdìl ọ̀fẹ́ wà lábẹ́ bòjì Allah ọ̀dọ́wọ́ rẹ̀ o níbo ni wọ́n ti ṣe ìmáàmù ṣé ti mọ́ṣáláṣí ni wà ní àbí ìta ti wí ṣáájú tó bá jẹ́ pé ìta ti wí ṣáájú ni ló ń bùkátà láti jẹ́ni tó ṣe pé ó ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tí bá ń gbìyànjú láti jọ́ka nínú wọn láti rí ṣe ajẹ́pẹ́ ń tọ́da ló ṣe ìmàmún àyàdìl àti dúró dọ́gba ọ̀rọ̀ ọ̀run o àti dúró dọ́gba kò rọrùn nísìn ìwọ́n mọ́ra rẹ̀ Yorùbá wọ́n sì lọ lórí ààyè sẹ́kàn wa yọ ọ́ lẹ̀ àwọn ọmọ Yorùbá mẹ́wàá wọ́n apply àwọn ọmọ Haúsá mẹ́ẹ̀ẹ́dógún wọ́n apply àwọn omi náà àwọn náà tún apply àyè tá a sì fẹ́ fi sílẹ̀ fáwọn ẹni tá a fẹ́ gbà síṣẹ́ èèyàn mẹ́ta péré ni àwọn èèyàn tó ti apply apply apply àti rí eighteen. ẹ̀yà rẹ nínú gbogbo eighteen yìí báyìí àwọn jẹ́ mẹ́fà ta ló mú láàrin yín sọlọ ta lẹ́yìn mú. àbọ̀gbàrò nù. èwo lẹ́mù kí ni ń rò naam àwọn mẹ́fà àléèyàn mẹ́ta la fẹ́ fún sẹ́ ọ̀gbọ́rú àwọn ẹni tó wà ní èèyàn eighteen kálukú níròyìn tiẹ̀. mẹ́ta nínú ẹ̀yà ti yín láti jẹ́rìí sí pé ìsèyàn rí. ọ̀dà àwọn mẹ́ta yẹn tẹ́ fẹ́ mú nínú àwọn èèyàn méjìdínlógún tá a nílẹ̀ atúnrí mẹ́rin nu wọn tọ́jọ́ ìyá yín ó tún wá jọ ọmọ ilé yín tọ́jú pé bàbá yín kan náà. kálẹ́mù automatic àbòsísá tó <laughs> ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n wà nípò aṣíwájú lónìí alábòsí ni wọn o wọn àdúró déédéé tí wọn méjì bá ń jà tó bá lọ rọ́bà láàfin tó wá kó tó kó fọ́ba pé ẹ̀bùn ní o bàbá ẹsẹ̀ ń bí sí ntí ń bọ̀ lẹ́yìn eléyìí yóò ju eléyìí lọ hmm, màá jẹ́ kó bì yín kọ́ máa gbó káká yọ da fún ọ máa kín abẹ́rẹ́ nǹkan bẹ̀ yọ da fún ọ máa kín ìgbà wọn ni kó pẹ́ ní kejì wa kàkà kí bàbá ó ní kó rojọ́ ní ṣé ìwọ lẹ́njọ́ ń fa wàhálà ó lò ni èèyàn àbúrò kù ni ọ. <laughs> mo mọ̀ ṣe jẹ́ àbúrò ẹ gbálàyé lẹ́nu tèmi náà tó ọba tó dún bẹ́ẹ̀ ń pè wọ́n palẹ̀ rẹ mọ́ ni sọ̀tẹ́ ah, ah, ẹ̀ mọ̀ pé owó ń ṣiṣẹ́ àbí ó ṣiṣẹ́ àbòsí nìyẹn nínú àbòsí náà ní kọjá pé àwọn ẹ̀yà rẹ wọ́n ń ba ibi tó ń ṣèjọba lé lórí wọ́n ń bàjẹ́ wọ́n wá ń fi wọ́n sàtẹ̀gùn láti sọ yìí pé ẹni tí ó mọ àwọn kò sí pàápàá jùlọ tó bá ti jẹ́ pé ìwọ ló lórí lásìkò tá yìí sábà tí wàá fẹjọ́ sùn fáwọn èèyàn rẹ̀ ṣe báyìí ó tiẹ̀ ní dáhùn ó ní ṣe bí ìgbà tó gbọ́ pé tó bá sun yẹn gbẹnu lọ́wọ́. wọ́n wá ní àwọn ẹ̀yà míì àwọn yíbò làwọn àwọn yíbò ní àwọn adaràn inú ọ̀ràn tiwọn ni pé wọ́n ń lọ ta àgádágodo tí wọ́n gbélé lẹ́kùn ẹ̀wọ̀n wọ́n ń tàǹbà ẹ̀sìn wọn tó bá yin àgádágodo mbàkínà ọ̀sẹ̀ yóò tù ká ni wọ́n túká wọ́n ní káwọn ẹlẹ́wọ̀n jáde ẹ̀yìn wọn àgbà náà ni wọ́n á sọ àwọn àkàrà olóró sí ọgbà ẹ̀wọ̀n wọ́n tún sọrú rẹ̀ sí ọgbà iléeṣẹ́ àwọn ọlọ́pàá wọ́n wá ní gbogbo ibi tí wọ́n bá ti rí ibo declare wanted gbogbo gba táwọn ẹ̀yà tiẹ̀ bóyá fúlàní ni wọ́n ń jẹ́ táwọn ń ṣe tí wọ́n ṣe ta ni declare ọ̀sẹ̀ ni tí wọ́n declare ṣe ní tí wọ́n máa ń pè lábòsí ni àwọn èèyàn méjì ń jà ẹjọ wọn wà pẹ̀lú rẹ wọn kà ọkùnrin lórí àwọn ìgbà táwọn wá ń jà ọ̀kan nínú àwọn méjèèjì ti tètè yára gbẹ́jọ́ wá bọ̀ ó ti wá gbẹ́jọ́ wa ni ah, olórí ibú lélẹ́yìn kọ́dà gan sábà ló ṣe jù bẹ́ẹ̀ lọ́gàn níjìyàn ẹlẹ́kùn ẹ̀ máa ṣàmúmọ́ra ẹ kú sùúrù sùúrù lẹ́ẹ̀ máa ṣe tọ́lọ́ ọmọ abú ọkùnrin yẹn o èèyàn rádaràdá ni o ẹ sáà ti máa ṣe sùúrù àbòsí ni àbí ẹsẹ àbòsí àbòsí ńlá nítorí pé ìgbà tí ẹnìkan bá fi lè gbẹ́jọ́ wá bófin ṣẹlẹ àsìkò wa ẹ gbọ́dọ̀ gbọ́ ẹjọ́ rẹ̀ dá láàrí ẹ gbọ́dọ̀ gbọ́ ẹjọ́ rẹ̀ dá lẹ́bi ṣáájú kẹ́ tó ti ẹnìkejì kò sẹ́ni tí ó rojọ́ láyé àfẹ́ni tó kéré nínú àǹtí ń páyà Allah tí ò ní ro àròjàre mọ́ra rẹ̀ tó ń tipọ́ jẹ̀bi torí àti dádájọ́ ó ń bùkátà kéèyàn gbọ́n wọ́n rojọ́ fún ọ òní ìwọ náà lọ́jàre kò sí tàbí ṣùgbọ́n olórí ibú larákùnrin báwa náà ṣe ń sàmúmọ́ra tá à ń sàfaradà ní ṣèǹtà ń pè lábòsí nù ok ẹni ẹnìkan ẹlẹ́nìkan ó sa ìdásẹ́ nìkan àìdásẹ́ nìkan wá ṣe sẹ́nìkan o àìdásẹ́ nìkan ṣe sẹ́nìkan ẹ̀yin lẹ́ dàmà ẹni tó sa ìdá ayùn kọ́ dàmà olùkọ́ ẹ̀ ń gbọ́ Yorùbá ẹ̀hẹ́n ẹlẹ́nìkan ṣàìdá sẹ́lòmí wọ́lẹ́kìn ẹni tá a sọ kó ṣàìdá nǹkan ọ̀dá ìdá rẹ̀ mà pò ń ṣe ẹ̀yin gẹ́gẹ́ bí onílàákàyè ńlá ọlọ́pọlọ pípé tí ń ṣẹ́ dànù ẹ̀yin lẹ́ fi òye àti ọgbọ́n yín rí i pé lágbájá ti ṣàìdá fún tàmẹ̀dò ẹ̀hẹ́n tẹ́yìn bá ṣalábòsí kí lọ́yẹ̀ kẹsì ẹ̀rọ̀nù ẹ̀yìn náà ti délé ayé tójọ́ mẹ́ta á kí lọ́yẹ̀ kẹsì arípẹ́sẹ́ yìí dún mínà náàsì àṣà ìlà abákẹ́rẹ́ mínà náàsì kíláàsì àpèsẹ́ yìí dún mínà náàsì ni sọ ọmọ pé ó ṣe báyìí ó ṣe báyìí sọ ọmọ aláìdá á ah! àìdá ni mo ṣe lóòótọ́ o ajẹ́pẹ́ ni tí o ṣe sí mẹ́jẹ káwọ́ ọmọ àti ẹ̀fẹ́ kọ́ mọ̀ pa ríran rí ntọ́sẹ̀lẹ̀ lọ tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀ ayé ó tòrò àbí òní tòrò yóò tòrò ọ̀dà ẹ̀yin ọ̀wá ṣe báwọn àbọ̀ òun sọ pé àkéṣe kò sí fi kankan mẹ́ kí ni mo ṣe tí ọ̀dà ẹ̀yin ẹ fi yé mi pé mo ti ṣàìdá ẹ̀yin kẹ́ bí ẹni tó pé làákàyè rẹ̀ kún iṣẹ́ dànù ẹ fi yé mi pé mo ṣàìdá ibi tí mo bá ti ṣàìdá tẹ́ ẹ bá lè yànnà náà rẹ̀ fún mi tí mo sì rí dájú sáká pé mo ti ṣàìdá hàn máa pàtì máa wá lọ tọrọ àforíjì máa rẹ ẹ bó ṣe máa ń ṣàgídí nìyẹn èèyàn lè bá sọ̀rọ̀ kọ́ gbọ́ ẹ̀ sí sọ̀rọ̀ mo rò pé yé ní ìsìnkẹ́ni kan sọ pé mo jẹ̀bi kí wọ́n gbá mi létí kí ni mo ṣe ó tún ṣẹ̀ṣẹ̀ bùkátà ká ṣàlàyé fún ẹ ṣàlàyé dáadáa torí kémi máa ń tí mo ṣe tí wọ́n fi gbọ́dọ̀ gbá mi létí ọwọ́ kan bá sì ta felefele ń dè tí mi máa gbá tèmi náà sàn ni ẹ lè convince mi pẹ̀lú pé n tẹ́ wí ìwọ̀n òdodo ni ó ní sọ agbára alẹ̀ fúnrọ́ ọ̀dà ẹ̀yàn ẹ̀ lọ bá ẹni tẹ́ wò kọ́sáàtì sí o kẹ wá yànnàná ṣàlàyé fún ìdí abájọ tó fi jẹ́ pé ọ ṣàṣìṣe ẹ wá lọ bá ẹni tí wọ́n ní wọ́n ṣàṣìṣe sí pé ẹ má bínú jẹ sáfá ẹ má bínú jẹta ẹ fọwọ́nu ẹ ṣe sòrò wọn náà wà ní ah, mi ò jẹ́ ẹ̀ka sí àmọ́ ṣẹ́jà ti ní kí n má bínú ẹ̀ ń bínú ẹ̀ ń bínú kí ni wọ́n tẹ́lẹ̀ ń àbòsí burúkú ọ̀rọ̀pẹ́ yẹ torí ẹ̀ ló ti yẹ kẹ́ ẹ máa wá mà tẹ́ ń bá ń wá mà orí yín ó pè dáadáa ẹ̀ka ní jẹ́ pé àwọn àgọ̀ lásán lẹ́ sọgbọ́n. So ọpọlọ tí ò tó kan tó fẹ́ máa pé mọ gbánú mọ gbáǹta àti ìrìnnù gan ká tó pè ta irọ́ lásán torí àwọn àbò títí ṣẹlẹ̀ láyé pọ̀ gan tẹ̀bá wa jó lórí tí yóò tètè hàn nítorí pé olórí òun jẹ́ ẹni tí gbogbo èèyàn ń target ó jẹ́ ẹni tí gbogbo èèyàn ń target tolórí bá dìde tata bá ṣe hún wọn ni ẹsìn so láàrin jama aga ni aga o abẹ ọmọdé lẹ ń pè wá ni torí tọlọ aga ló dùn gbogbo èèyàn ó pè ń so torí pé kí ni wọn ń wá léèbù rẹ ọdà tolórí bá wá soso burú ni mọ ń bíyìn àmọ́ kọsá àmọ́ ti so lójú jama àmọ́ tí so ń bá mu tó stubborn tí so sá ló jáde ní sáà kí ló yẹ kó ṣe yọ wà kankan yóò fi pariwo lásìkò yìí àbí òye wa yóò fi pariwo hánwánwán yóò kàn soso lẹ hó yóò sì tètè túlẹ̀ toró lè bóorùn dè ìmáàmù nàádìl irú wọn ti sàfẹ́kù wọn o nínú ilmu al-fara'id wọ́n ní tí ẹni tó kú tó bá fi àwọn èèyàn tí rú wọn tí wọn ò lè jẹ gbogbo dúkìá tó fi wọn sáyé bí kápò okú nísìnyí wá fi ọmọbìnrin kan lẹ̀ àti ọmọbìnrin tọmọkùnrin tiẹ̀ tún bí ọmọbìnrin tó fi sílẹ̀ sáyé á fún gbogbo dúkìá tó fi sílẹ̀ sáyé ọmọ ọmọ rẹ̀ tọ́yẹ pé ọmọ rẹ kùnrin ló bi àmọ́ tọ́mọ yẹn jóbìnrin á fún ní ìdákanu mẹ́fà tá a bá fi ìdákanu mẹ́fà tá a fi kún ìdákan nínú méjì yẹn ni pé tá a fi ìdákan mẹ́fà tá a fi kún ìdajì gbogbo ó di ìdá méjì nínú mẹ́ta tá a bá ti mú méjì nínú mẹ́ta kí ló kù ó kù ẹyọ kan ẹyọ kan tó kù tá a láwàá fún òfin ṣẹ̀ríyà òun sọ pé bẹ́ẹ̀ ṣe pinnu tí nǹkan kan bá wá kù ẹ dá padà sílé owó àwọn mùsùlùmí nítorí wípé tí ẹni tó kú yìí bá dáràn tá a wá rí mọ̀lẹ́bí kan fún un ìntọ́ dájú ni pé ilé owó àwọn mùsùlùmí ni wọ́n ti bá a mówó tí wọ́n fi tàràn torí rẹ̀ alghunmu bilghurm ẹni tó jẹ́ pé yóò san owó rẹ̀ tí nǹkan kan bá ṣe òun ló yẹ kó jẹ gbádùn rẹ̀ táǹfààní rẹ̀ bá yọ mo rò pé yé wa ìdí nu tó fi wá jẹ́ pé á dáwó yẹn padà sí Baitul Mal ń bọ̀ lọ́wọ́ á lónìí bàbá lè má mú mọ́sálásí gbogbo mọ́sálásí lẹ ti jẹ báyìí bàbá làdáàní ẹ̀yin ni wọ́n fi sàkápò akápò ń darí owó sọ́dọ̀ ara rẹ̀ níbo ní ṣe dọ́gba wà tó ti kó owó dáńpẹ̀ ló wà ló máa ń kéé ṣe ti mọ́sálásí nìkan ibi tí wọ́n máa ń kó gbogbo owó mùsùlùmí pamọ́ sí ni wọ́n ń pè ní bayitul mal àwọn fuqaha ibi tí a ti mọ̀rọ̀ pínpín ogun àná àwọn fọkànwá sọ fún wa sọ pé ẹjọ́ o ẹjọ́ o tí kankan bá ṣẹ́kù nínú ogún tá à ń pín àfi ká máa bá ṣèṣe o báwọn ẹni tó jogún tí ò jẹ gbogbo ẹ̀ tán náà látún dá yòókù padà fún ká tètè ma o nítorí pé baitul mal kò dúró dọ́gba má àyàfi tá a bá tó tún ríro Umar ibn Abdul Aziz tó jẹ́ khalifa torí nǹkan ti dàrú torí à ń bùkátà ìmáàmùn àdìl ṣé bá ń sọ̀rọ̀ ìmáàmù nàádìl olórí tí ń ṣe dọ́gba a lè rí lábẹ́ àbúradà democracy àbí òye wa a lè rí lábẹ́ àbúradà socialism a lábẹ́ gbogbo àwọn àbúradà yẹn àbí àbúradà kan láti lè rí olórí tápè ní ìmáàmù nàádìl òun náà ní lábẹ́ àbúradà wípé òfin ṣẹ̀ríyà ni wọ́n ń lò lágbègbè bẹ̀. wọ́n ìlà tí olórí bá ń so lórí lábẹ́ àbúradà nǹkan míì tó yàtọ̀ sí shari'atul islam shari'atul islamiyya ńtọ́ dájú ni wípé ìjẹ́ ìmáàmù nàádìl kò lè ta fèlèfèlè wá ba láéláé kí ló sọ di àádìl tó lo shari'atullah afa hukmal jahiliyyati yabghun wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun kí ló sọ di àádìl nígbà tí ẹ mú ṣẹ̀ríà ọlọ́run ádìlù kọ àbí jáírù lẹ́yìn náà nínú ìdájọ́ ọmọnìyàn tí wọ́n máa ń fọpọlọ gbé kalẹ̀ tí ń pè ní constitution and law kí la lè lò ń bẹ̀ tí ó sọ yín di àdìl ta lọ́kọ́ táwọn ọ̀dùlù lọ́kọ́ ni àbáwọn tẹ́jẹ́ pé àwọn náà gan alára kùdìẹ̀kùdìẹ̀ tó wà lára wọn ọ̀pọ̀ yàtọ̀ sófin ti Allah alukur'ani lẹ́ẹ̀ma tẹ̀lé àti sunna anabi sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀tara rẹ̀ di imaamun adil ẹ̀yin sọ pé as far as your country is concerned there is no room in that country that it can be governed through sharia. so imaamu adil wa da nínú democracy imaamu adil da nínú socialism a lè rí torí pé gbogbo system yẹn náà gan kọ́ ó ti jìnnà sí àlàádáàlà kọ̀ọ̀bù làánú sí wa láǹfààní sílẹ̀ láwùjọ wa àwa kì í lo ṣẹ̀ríà láwùjọ wa àwọn ọ̀tá òfin ọlọ́run wọ́n pọ̀ pípọ̀ pípọ̀ láwùjọ wa ẹ jẹ́ fi tàwọn kèfèrí sílẹ̀ kí ni kèfèrí ọba tún ṣe kó sọra rẹ̀ dọ̀tọ́ ọlọ́run kó sọra rẹ̀ dọ̀tọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam ní nǹkan táwọn yàn láyò tiẹ̀ ti wá jẹ́ mùsùlùmí ló pera rẹ̀ ìwọ gan-an ló lò fẹ́ ṣẹ̀ríà nítorí pé wáyé pé gbogbo mùsùlùmí níbikíbi tí wọ́n wà àwọn náà bá dìde lóhùn èèyàn kan wọ́n lọ bá àwọn olórí wọn à ń fẹ́ kẹ́ máa lo ṣẹ̀rí ọlọ́run ọba lórí wa kí lọ́nà wọn kí lọ́nà wọn táwọn bá láwọn ò ṣe Allahu azza wa jalla yóò gbé wọn kó ń bẹ̀ yóò máa wọn ẹni tó jẹ́ pé wọ́n fàǹfààní rẹ̀ lẹ̀ fáwọn èèyàn láti máa lò ìmáàmùn àádìl àádìlù tẹ́rí yẹn sífà ìlọ́jẹ́ fún ìmáàmù ìmáàmùn faqat nǹkan ni wọ́n ní yọ wà lábẹ́ Dhillur Rahman adilun faqat nǹkan ni wọ́n ní yọ wà tahta Dhillir Rahman yawm al-qiyamah mọ̀ rò pé yọ ìyẹn ni kò gbọ́dọ̀ jẹ́ olórí olùṣèdọ́gba tó bá jẹ́ olórí ni wọ́n ní ọbẹ̀ lábẹ́ bòjì Allah tó bá jẹ́ olùṣèdọ́gba lásán tí èso lórí kò èso ni wọ́n yọ̀gbà ládàmì. tó yẹ wa kí ló dé tí wọ́n fi wá mú ìmáàmù náà àádìl tí wọ́n yọ sọ́tọ̀ pẹ̀lú ládàá làǹtìlàǹtì yìí nítorí pé ipò tí olórí pátápátá olórí gbogbogbò wà ipò tó ga púpọ̀ ni. inna Allaha la yaza' bis-sultan ma la yaza' bil-Qur'an Allahu azza a máa gbàǹkan kúrò lọ́wọ́ àwọn èèyàn látọwọ́ ìjọba tí ń bá ń lò fi ọlọ́run nǹkan tó ṣe é pé tó bá gbà alukurani lásán la ní ká máa ké sáwọn èèyàn létí wípé ọlọ́run ọmọ fẹ́ nǹkan báyìí ọlọ́run fẹ́ nǹkan báyìí ọlọ́run lè má gbà kó lọ́wọ́ àwọn èèyàn látàrí wáàzì. torí rẹ olórí ipò tó wà gà. nọ́mbà tù nínú àwọn èèyàn yìí òun náà ni ṣáàbọ̀n nasha'a fi ibadatillah ọ̀dọ́ tó yẹ pé ó dìde dàgbà sínú ká máa Allah ìdìde rẹ̀ ìdàgbà rẹ̀ ó dàgbà sínú ká máa sin Allah òní torí rẹ̀ abáyín yọ ọ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń sin Allah abáyín yọ ọ ẹ̀yin tẹ́ fẹ́ sin ọlọ́run ọba ara rẹ̀ abáyín ẹ̀yin tó ẹ kó rire lẹ débẹ̀ tẹ́ ìfi fẹ̀sìn ọlọ́run ọba ṣeré abáyíyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwùjọ ìdí tí wọ́n fi dárúkọ ọ̀dọ́ pé ọmọ abẹ lábẹ́ bòjì Allah òun náà ni pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ àwọn èèyàn kì í gbárùkù tẹ̀sìn Allah àfi tí ọjọ́ bá kẹnu bọ́pọ̀ fún wa tí ọjọ́ wọn ń dalẹ̀ ìgbà náà ni wọ́n tó máa ń lọ mọ́sálásí ìgbà náà ni wọ́n tó máa ń sin Allah ìgbà náà ni wọ́n tó máa ta bíọ́bíọ́ pa àwọn náà àwọn náà mà ní kíní kàtà ń pè lẹ́sìn kálá ṣùgbọ́n eléyìí ọ̀dọ́ ni ìdìde rẹ̀ ó dìde ni nínú àṣìn Allah lè pàtàkì síbẹ̀ iná máa tí wọ́n ń fọ̀dọ̀ ṣe níìsì bọ́ọ̀lù ni tí wọ́n bá fi gbá wọn fi wọ̀ wọ́n ní di bọ́ọ̀lù lówó wa bọ́ọ̀lù àdánù yìí náà ni ó lè jẹ́ table tennis long table tennis wọ́n ní tí òun bá lọ wín nílẹ̀ kan iye owó tó wọ́n gbà ibi tí wọ́n bá ti kó jẹ́ sínú èèyàn mélòó iná lọ́wọ́ á jẹ́ pé ìdìde tiẹ̀ ó dìde ni lórí mímá sin Allah kọ́tà tí wọ́n bá ti dé bẹ́ẹ̀ táwọn bàbá rẹ̀ màmá rẹ̀ tí wọ́n mọ̀ sí bọ́rọ̀ rẹ̀ ti fèjẹ́ bẹ́ẹ̀ àwọn gan ni ó tún sọra wọn di òkúta àdìgbòlù fún ọ tí wọn ò ní jẹ́ kọ́ sẹ̀sìn láyé ibi táyé bàjẹ́ dé lónìí. báà mi lè má mú ó bí báà mi ṣe máa ké Kùránì ọ̀fẹ́ kí nǹkan mi máa Kùránì <laughs> báà rẹ̀ fẹ́ pé ọkọ̀ gbá Kùránì lọ́yọ́ bá òun kọ̀ máa kí ọmọ sì ń ń dùn ma ẹ̀yin tó fẹ́ bá ń sáàjẹ̀ ó lè pé arákà ah, méjì péré náà ló ṣe lọ́wọ́ pẹ́ báyẹn lẹ́nu gba tó ń ṣe kí ni mo ti ṣe méjìlá so eléyìí túbọ̀ sí pé afẹ́ máa discourage rẹ̀ nù ọmọ tó sì ń sin Allah kọ́mọ̀jẹ̀ká nìkan ṣe kínni kọ́mọ̀jẹ̀ká nìkan discourage òun. tán ẹ má pa ọmọdé ni ọmọdé ni o ṣáàbùn ọ̀dọ́ bó tilẹ̀ jẹ́ kó ti bàlágà àmọ́dídàgbà rẹ̀ ó ń dàgbà sórí sísin Allahu ni. ẹlẹ́kẹta. ورجل قلبه معلق في المساجد àti arákùnrin kan tó ṣe pé ọkàn rẹ̀ ó sọ̀rọ̀ sára àwọn mọ́ṣáláṣí gbogbo ìgbà ìrònú mọ́ṣáláṣí ní ọ̀mọ̀rù tí wọ́n ti pè láti ní mọ́ ń lọ mọ́ṣáláṣí oríire ńlá ni kọjá pé ìwọ nǹkan tó wù ọ́ òun náà ní sísìn Allah kò wù ọ́ kéèyàn yá yàkuyà kọ́ mọ̀ máa sin Allah ìdí nì tó fi jẹ́ pé ọkàn tiẹ̀ nísà máa rọ̀ mọ́ mọ́sálásí gbogbo gbà ni àjẹ́ pé njó dá lẹ́sẹ̀ o oríire ńlá ìpè ọkàn yín rọ̀ mọ́ mọ́sálásí ebe èèyàn náà lọ́kàn tiẹ̀ rọ̀ mọ́ ilé aṣẹ́wó èèyàn lọ́kàn rẹ̀ rọ̀ mọ́ ibi tí wọ́n ti ń ta pẹlẹbẹ tó fẹ́ máa mú un. ògógóró ni rúgúdú gbogbo ẹ yóò rúgúdú láìsí ikùn rẹ yóò pẹlẹbẹ ọpọlọ rẹ yóò láìsí aburú rẹ tó ń torí àfikún lọ ń yẹn o ọ̀rọ̀ bá a sọ̀rọ̀ gbọ́ bóun lè gbọ́ lọ́ba tún bá ń tù sẹ́nu ó ní revival bá òkè ọ̀rọ̀ ẹ́ńjìnì rẹ̀ ni so tó bá ti wá dá sọ̀rọ̀ àgbẹ̀ mọ̀ ń gbọ́rọ̀ báyìí so àwọn ọ̀dọ́ tó ẹ pórí ẹ̀sìn ọlọ́run làwọn ń dàgbà lé lórí orí rẹ ni ẹni tọ́kàn rẹ̀ wá rọ̀ tọrọ màmá kíláàsì orí rẹ ńlá ni kì í ṣe pé láago mẹ́sàn-án àbọ̀ alẹ́ lọ́rùn pé ṣé àsìkò iṣẹ́ àti tó ni aago mẹ́jọ àárọ̀ ọlọ́run lọ àṣùbà lé ẹ ẹ lè bú òun o òun ò sì lè pààrọ̀ òun pẹ́jọ́ yé yín lẹ́yìn tó ń jí òní láti brush òun brush òní láti iron aṣọ òun lẹ́yìn tó ń iron tán òní láti gbálẹ̀ àti òun gbálẹ̀ tán òní láti fi nǹkan sínú àtẹ̀fẹ́ kò ń wọ́wọ́ ṣubú lórí sọ láti bàbá arébíjẹ ẹ̀fí wa ń bọ̀ wá mọ́ṣáláṣí ní nine thirty káwọn ẹni tó wá mọ́ṣáláṣí fún sọ̀látul ìṣá kálukú ti gbàgbé kò ń délé wọ́n ti ń sẹ́ alhamdulillah. tọ́ ilé ìjẹba àwọn. bákan náà wọ́n ní àwọn èèyàn méjì tàhábà fillah wọ́n fẹ́ràn ara wọn nítorí tọ́lọ́run.

wọ́n wá ṣe ọ̀nà táwọn fi máa bájá ilé ẹnì kejì níbi pẹ̀tẹ́sì ọ̀dọ̀ ẹ̀yin ọ̀rẹ́ méjì ẹ bọ́ bí ẹ̀yin ọ̀rẹ́ mẹ́ta ẹ súnmọ́ bí kí lọ sọ yín dọ̀rẹ́ tẹ̀ ń fi jọ sí ẹ rí i pé ọ̀rọ̀ lé ayé ni o actually wọ́n fi business kan mi pé ibi tá a ti lọ máa kó èdú wa èdú fa lọ́pọ̀ wọ́n lọ pé èdúwà ìdí ni tí fi jọ rẹ̀ níjọ́ bá ti di wípé ẹnìkan làwọn eléèdú tún recognize wọn gbà kẹ́nìkejì ọwọ́ á má ọkọrin rekì olórí ibu ni àfi ajẹmọ́fì ayọ̀ ló mú mi lọ́bùn ló wọ́n lé mi sọ wà ń sọ nídìí kò nídìí mọ̀lẹ́kà ti sọ fún wọ́n fẹ́ràn ara wọn lè mọ̀ sọ́ọ́lẹ́ dóníyàwó ìyá nítorí àǹfààní tilé ayé ni kìí ṣe kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn lódodo lẹ́ yẹn o fẹ́ràn ara yín nítorí ti Allah ka ẹ jọ péjọpọ̀ nítorí ti Allah ka túká nítorí ti Allah bákan ورجل دعته امرأة دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله أتقولني كاتبني كاتبك وابا مسيران obìnrin yóò wá dàbí àwọn obìnrin yòókù dátó mansibin ó jẹ́ ẹni tó nípò tó ga láàrin àwọn èèyàn wa ó tún wá rẹwà olóhà ní èmi ní mo wà fún ọ wá sí ní tó o bá fẹ́ ṣe faqala inni akhafu Allah òun á dáhùn pé èmi ó mò ń bẹ̀rù Allah. ok sẹ́yìn náà lè ṣe inṣàlá ẹ sọ̀rọ̀ láàánì tí wọn kàn ń gbẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìwà lẹ́ ń ronú sí kọ́lọ́n kọ́kọ́ dán yín wò náà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ǹjọ́ náà lẹ́ẹ̀ máa resort sẹ́ẹ̀ mú mára ni àbẹ́ẹ́ gbé hàn rárá o a gbọ́dọ̀ dán o ìwọ máa sọ pé mi ń páyà Allah tó bá ti lè ṣe lódodo yóò mú ọ wà lábẹ́ bòjì Allah lọ́jọ́ gbẹ̀ndàl qiyam. bákan náà. anabi sallallahu alayhi wọn ní ẹlẹ́kẹfà òun náà lẹni tó ṣe sàrà tó wá gbé sàrà yẹn pamọ́ débi rẹ kọ má ń fún sọ eléyìí pàtàkì nítorí pé ọba ti kí kárí mi bọ́nú sàrà tó ń ṣe yọ̀ọ́ kàn máa jásí dànù ìwọ náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé wàá gbìyànjú láti tún wá ìmọ̀ kún ìmọ̀ rẹ tó fi lè máa ṣàwọn èèyàn láǹfààní dáadáa má jẹ́ ọmọ lórí bó ti ṣe bára rẹ nípò púrúǹtù ó tún máa wá mà torí pé tó máa ti wá mà ó rí i pé gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò rọrùn fún ọ láti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí èèyàn bá fẹ́ búyàn ní nǹkan èèyàn gbọ́dọ̀ gbé pamá nítorí kọ́mọ́bà lọ jẹ́ pé kárìmí ọ wọ ọbẹ̀ tí kárìmí bá sì wọ ọbẹ̀ iṣẹ́ yẹn ọkàn jẹ́ pé bó bá jówó ni ọ̀nà dànù ni tó bá jẹ́ sẹ́tà ń fara ṣe wọ́n lo kú gbaragbóná lásán lórí irọ́ tẹ́lẹ̀ wa gbogbo kàkàrírí ṣé ṣe mi ni mo fún ọ ní nǹkan báyìí sórí pa aláìmoore ni ọ sẹ́wọ̀n kí gbogbo ẹ̀ náà lè bọ́ sábẹ́ àbúradà kárì mi ebi wọ́n ti bùn àwọn òsèré ńgbà tó ń bùn kí ló á dé ní ìsìn tó ń fọ̀rọ̀ rẹ̀ tàwé ìròyìn sòkòyẹ́ kó o fi tàwé ìròyìn bàbá bùnyàn ní nǹkan bùnyàn ní nǹkan ó gbé pamọ́ ara ìjìká rẹ ìlọ́wọ́ rẹ méjèèjì wà ọ wà á gbé ntọ́wọ́ tún bóyá pamọ́ lọ́nà tọ́wọ́ òsì ò ní rí abẹ́ rí bó ṣe ga tó sọ àmọ́ ń bọ́ ń bẹ̀ akànrí tẹ́ ẹ má sọ ni ọkùnrin àti obìnrin so làwọn bá gbọ́ wọn láwọn lájọyọ̀ ni àjọyọ̀ yìí wọ́n mọ̀ wá kánjojúmọ́ ni wọ́n bá ti níjọ́ ẹ̀yẹ mẹ́jẹ̀ ń kó lé wọ́n bá ń fowó máa lórí wọ́n bá tún mọ́ kejì náà tún fi máa lórí tó gbé pamọ́ sọ́wọ́ sí kò gbé pamọ́ sẹ́rù owó àdánù wọn sọ tẹ́lẹ̀ náà ṣé ọ̀dà kí ni kpọ́kẹ́ máa lọ náwó fẹ́lẹ́rẹ́ náà rí kẹ́ máa fowó máa wọn lórí kí ni ìdájọ́ rẹ̀ nù ṣẹ̀ríà náà ẹ sọ̀rọ̀ náà kìtàbọ̀ súnná ìnáàpà bẹ́ẹ̀ ni ìdájọ́ rẹ̀ nínú òfin ṣẹ̀ríà ìnáàpà islam ọ̀farama tẹ́lẹ̀ ìbáyé wọ́n ní nǹkan tọ́wọ́ ọ̀tún ná ọwọ́ ọ̀tún gbé pamọ́ sọ́wọ́ òsì tí òfin ní hàn sọ́wọ́ òsì ámọ̀sibọ́sì yọ ọ́ máa pé ṣé mo rí lánàá iye báyìí ló fún yàn iye owó mo fún ta ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. sọ eléyìí pàtàkì ká máa nínú òfin ọlọ́run ọba wa. wọ́n ní ẹlẹ́ẹ̀keje ورجل ذكر الله خاليا ففاضت عيناه ẹni tó sì rántí Allah ló nìkan kò sẹ́dọ̀ ọlọ́nkan bẹ̀ ọ̀bá àjẹnu yàrá rẹ ló ti ṣe bẹ́ẹ̀ ọba àjẹnusẹ rẹ ló ti ṣe bẹ́ẹ̀ ọba àtìjáyè míì ló ti ṣe bẹ́ẹ̀ kómijì ọmọ awádà lójú rẹ eléyìí náà ń bẹnu sábàbí tí ẹ máa fi bẹ lábẹ́ bòjì Allah lọ́la gbẹndàlùkìyàmá ọjọ́ tí ò ní sí bòjì kan àfi ti Allah eléyìí jẹ bó ti ṣe jẹ wọn náà gbìyànjú èwo ló lè rí múnú méjèèjì ọ̀nà rí bọ́ọ̀bù ajó lórí. ọ̀sà jọ̀dọ̀ ẹni tí ọba fẹ́ràn máa fẹ́ràn rẹ̀ nítorí kíni Allah bákan náà ọmọ lè jẹ́ ẹni tó ṣe ikú ọkàn rẹ yọ ọ̀rọ̀ mọ́ mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká mójútó ká sì jẹ́ ẹni tó ṣe pa aláfojúsùn àwọn aṣẹ́ tiwa ni. afẹ́ tara wọn soríire ya Allah ìyànjú tí wà ní a máa ṣe jù báyìí lọ aláàánú sí ni Allah sọ eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé tá a bá lè kó nǹkan méjèèjì yìí papọ̀ ká sì rí pa kó ìtọ́pọ̀ jù nínú rẹ̀ a sì mà èyí tó pọ̀ jù lára méje ó náà ní kíni mẹ́rin ṣùgbọ́n mẹ́ta kéré sí mẹ́rin so bẹ́ẹ̀ la bẹ́ẹ̀ ni a máa gbìyànjú láti máa fa àwọn àyè tá a máa sin Allah ká máa fàyọ nínú gbogbo àwọn àyè wa abẹ́ lọ́rùn ẹlẹ́dàá wa kọ́dà kún kọ́ràn wa lọ́wọ́. láti jẹ́ káwa náà ká mú nọ́mbà tó dáa nọ́mbà tí ó jẹ́ káwa náà orí ọlá ilé ọlá wọ̀ kó léwá jìnnà sí gbogbo adádálẹ̀ àtàwọn ẹni tí ń ṣe kọ́lọ̀ ẹlẹ́dàá kó sallallahu alayhi wa sallam kó túbọ̀ ọ̀ràn lọ́wọ́ kó gbé lápá sókè gbogbo àwọn ẹni tí ń tẹ̀lé fi agbára fún agbára sọ àrísìkí wọn dọ̀tún fún wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kó gbà bẹ́ẹ̀ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹnitọ́ bá ní béèrè kò sí. Aleykum salaam. bí ẹ̀ lọ sọ pé òbí tó lè bá ṣe nǹkan tí kò dà wọ́n mọ̀ yọ lára ọmọ rẹ̀ òfin ọlọ́run fi hàn wá pé wala taziru waziratun wizra ukhra. ara ẹrù ẹsẹ̀ kan kò ní rúta lómi wọn ló forí ru ẹrù re. rẹ̀ ọmọ rẹ̀ ó ru tiẹ̀ anabi sọlọ alaihi wasallam rí bàbá àtọmọ kẹta ńlọjọ kan ọwọ àbí bàbá pé bóòlù lè ṣe jẹ sí ọ ọlọmọ mi anabi sọlọ alaihi wasallam fún yín anabi sallallahu alayhi wa sallam wọ́n á sọ fún wípé kí ni wọ́n ṣe bóòlù eléyìí ṣe jẹ́ sùn ọlọ́mọ àmì ni anabi ni la yajni alayk wala tajni alayk la yajni alayk wala tajni alayk ọmọ yìí kò ní ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ìwọ náà ńkọ́ kò ní ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ àṣìṣe tí bàbá bá ṣe ti ẹnu so àṣìṣe tó máa ṣe ti ẹnu Allahu azza wa jalla kìí sálábòsì tí ó fi wá máa fẹsẹ̀ bàbá bí ọmọ tí ó fi máa fi tọ́ ọmọ bí bàbá àmọ́ tẹ́ ẹ bá ṣe dáadáa lẹ́yìn ọmọ ẹ bá ṣe dáadáa lẹ́yìn bàbá ọlọ́yẹ̀lẹ́dàá wa lè tara tiyín tẹ́ ṣe dáadáa kó túbọ̀ máa fún àwọn ọmọ yín lérè jẹ nínú dáadáa tẹ́ ti ṣe nínú dáadáa tẹ́ ti ṣe náà. Aleykum wọn làwọn ìgbọ́dọ̀ anilẹ́kọ̀ọ́ lágbọn ibi táwọn wà ìdáhùn sì máa gbọ́ tààràtà ó máa ń lọ bẹ́ẹ̀ títí lásìkò sọ̀láàtì làìṣá ìlọ́dọ̀ táwọn ẹ dákun báwo ni kó wọn ti ṣe ṣé kó wọn máa lọ ìṣá ìlà ni àbí báwo ẹ gbọ́dọ̀ lọ ìṣá ìlara inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá a dágbà sí ni sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo tọ́ gbogbo dánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń ṣe tó ọba gbọ́ nígbà tí wọ́n ń ṣe lọ́wọ́ yóò tún máa bẹ lórí sáìtì tó ti ń gbọ́ tó yẹ kí wọ́n ti kálẹ̀ yóò máa bẹ ń bẹ̀ títí ìgbà pípẹ́ tí ó fún àwọn ẹni tí ò rí àwọn ẹni tí ò gbọ́ láǹfààní àti gbọ́ lágbọ̀tún gbọ́ eléyìí jẹ́ ti jẹ́. Thank Naam. Ó ní pípà kò ní lé lọ lára dínkù tó yára ìdí tó Rárá o. Fi dhillihi nínú bòjì rẹ̀. Kò túmọ̀ sí pé torí pé òun sọ pé nínú bòjì ara rẹ̀ kò síbi tí Allah ti sọ pé òun lára kò síbi tó ti sọ pé òun lára wàá sẹnu déédéé síbi mo rò pé yé wa ẹyin sẹ́yìn ọmọ pé àṣẹ náà ni innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun anabi sallallahu alaihi wasallam ní ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wá ṣe ní ànábì rẹ̀ síbá ànábì ń kọjá lọ lọ́nà òjì sì ń sẹ́ lórí ànábì sallallahu alaihi wasallam bíi ọmbrẹ́là ṣèṣe bòójì kí lẹ́tún fẹ́ pé lẹ́yìn ẹ sọ pé bòójì eléyìí ìdọ́fẹ̀tù ṣẹ́yìn ìlà khaliqi wọ́n fi nǹkan tì sọ́dọ̀ ẹni tó ṣẹ̀dá rẹ̀ ni ìyẹn ni pé lára bòójì eléyìí tí Allahu azza wa jalla tí ó dà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù lọ́yìí jọba. kan ní kò pè sọ́láàtì. الله أكبر الله أكبر